المؤمنين ولكنهم اعتبروا ان هذا لو تم موت الجنين وانما تم موته بضرب غيره كانه عدو من امه. اقول لكم بعد سؤال مسلم. اتوا عليك كويت وقت النبي صلى الله عليه وسلم فانتم مركز ما جاءت هو ربما سالكم جاء النبي وهو فانسالكم ولا اتوا على صحابي يا ونبي لما توقف النبي صلى الله عليه وسلم sallallahu alaihi wasallam níjọ́ pẹ̀lú kíámà lọ́mọ yàtọ̀ sí mo ń fi àsìkò yìí lọ́ra mi létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí o sẹ́ra ìlànà ìtì ìbẹ̀rù rẹ̀ o náà ni àsọtẹ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala tọ́sọ̀ fáwọn tó sáájú wa o náà ni bímbà náà sọ̀rọ̀ wípé a lè dàpọ̀ kakọ̀ ní òun Allah subhanahu wa ta'ala àwọn bẹ̀ ní gbogbo gbà níbi ìpayà rẹ̀ ó jẹ́ kọ̀rọ̀ gbogbo wa gbọ́dọ̀ àdúgbàgbà wa kọ́sọ̀ wa níbi ìpayà ti sí àríwí kọ́sọ́ wa ní ìpayà ti sí agbọ́ni ìjẹ́ òdodo àlámẹ́rin tó mìíràn ní sàṣálàm òní kó ṣe é ní ẹ̀sọ́ ẹ̀mí wa Allahumma rabbana zẹ́yìn ìmọ̀nà ìfòlómìnà wákẹ́ẹ̀kẹ́ ilẹ̀ ìdẹ̀ lókùkọ̀ wàlúkùsùkọ̀ wàlúkùsìyà wájẹ́rìnà nínú ìbáyàdìgbà rọ́ṣì ní ìjẹjọ́ àǹbárọ̀bọ̀ lórí tí wọ́n bá sẹ́wọ̀nyún a sì sọ wípé ìran ìṣẹ́yún mẹ́ta ló wà méjì ń bẹ Allah subhanahu wa ta'ala ó gbé ẹ̀sìn kú àkọ́kọ́ ó ní tó jẹ́ pé àwọn irinṣẹ́ tí ń bẹ tí ó gba ọlẹ̀ ìsára wọ́n rí pọ́lẹ̀ ìsáfẹ́ kú àwọn nǹkan kankan tí ó bá sì ti ní nǹkan òkúnlẹ̀ lé dúró àwọn wọ́n ó ti dánù ẹlé òsì lọ́wọ́ èèyàn alọ́sọ̀rọ̀ ní darí eléyìí bó tiẹ̀ jẹ́ wípé kò yé ṣe pẹ̀lú sábàbí bàbá ọmọ yìí àbí ìyá rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó lè tọ́jọ́ wípé káfí sìkú ẹ̀mí ìyá rẹ̀ òun lọ́fà bó ẹ̀pá sọ pé lèyìn ó ti wọ́n níta ní ìsìn pẹ̀lú sísúnwájú tí àwọn ìwádìí lórí ètò ìlera ti ń súnwájú sí ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta òun náà láti ń dárọ̀ ìlà tí ń kó yìí o ní kẹ́yìn ọmọ àmọ́ sẹ́yìn yálà tó ní pẹ́pọ̀ fẹ́ kúrò lọ́mọdé ọ ń fẹ́ rọ̀ṣákọ̀ rọ̀ṣákọ̀ ìní wá bí tàbí kọ̀fẹ́ kọ̀fẹ́ ọmọ obe ọkùnrin kan lọ́fẹ́ máa bí ajẹ́gbà tó bẹ̀rẹ̀ ọ̀yá rẹ̀ gbéra lọ àwọn eléyìí ìgbẹ́jọ́ ò lè bẹ̀ wọn tí èèyàn bá máa máa ṣe oyún yálà obìnrin gangan lọ́lọ́ sẹ́yìn fún rẹ̀ yálà òun àtọ́kọ rẹ̀ ní ẹjọ́ hàn yálà ará àta ńlọ́lọ́ bá sẹ́ tó bá jẹ́ pé màmá bá ní àbòsẹ́ẹ̀sì gẹ́gẹ́ bí kíso ọmọ àbí akọ̀ọ́pẹ̀ ní mọ̀gbọ̀bí àti mọ̀lẹ́gá táwọn méjèèjì jẹ́ tìyàwó tìyàlé fún صحابي جليل حمل ابن مالك ابن مالك نابغة الهذلي asọ̀rọ̀ díẹ̀ nípa wọn ní ìdẹ̀lẹ̀ ṣùgbọ́n lẹ́nìí kí ni ọ̀rọ̀ àwọn mímọ̀ tó bá jẹ́ wípé ìyá tó lóyún rí olómà mẹ́sẹ̀ oyún ọkọ rẹ̀ lọ́mà mẹ́sẹ̀ ará àtàkà lọ́mà mẹ́fì nǹkan ṣe máa mọ̀ ní kìí ṣe ṣe èsì àwọn àfọ́ àpín méjì lórí mẹ́sàlá yìí ọ̀rọ̀ àkọ́kọ́ ó ní ọ̀rọ̀ tí àfọ́ àwa Ibn Hazm àbọ̀ọ́lì tí wọ́n sọ mọ̀hálà wọn ibi tí ó lọ ó ní àfọ́ àwa Ibn Qasim nínú màlìkíyà ara wọn àgbà àfọ́ mẹ́díàbù màlìkíyà òní wọ́n wà àti Ibn Jawzi ara wọn àgbà àfọ́ ní mẹ́díàbù Hanabila àwọn èèyàn ní ẹ tó bèbè màmá ṣe oyún inú rẹ̀ nílẹ̀ ṣẹ̀ríà pípa lọ́rọ̀ rẹ̀ tó náà báyà abọ́kọ rẹ̀ ní pé ọ lọ nínú ilé ìtumọ̀ nínú kó owó tó lọ lọ́bẹ̀rẹ̀ sí ibi àti ó sì máa kúrò yọrùn nígbà bá kọ ìyọrùn inú rẹ̀ náà lẹ́yìn lọ́pọ̀lọpọ̀ ń ṣe bíi ti ń fi yọ nígbà tó jẹ́ pé in tí ó tún ayé ṣe òun náà lòfin Allah subhanahu wa ta'ala tó jẹ́ ṣẹ̀ríà òfin ìsírè wọn ò ní máa lò bí kan àfi kí wàhálà ọ̀ máa bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣẹ̀ kí ni gbogbo ní sẹ́sẹ̀ ṣùgbọ́n nínú ọgọ́rùn-ún ẹ̀sẹ̀ tẹ́kọ́ máa ṣẹlẹ̀ 99 ṣẹ̀ríà ó gbèrè ní tó jẹ́ àmọ̀ wípé yóò kéré ni ó náà ní àwọn ṣẹlẹ̀ kan sí kejì náà ti ń ṣe ìráyà Nabi sallallahu alaihi wasallam wọ́n rán àbúrú máyé ṣùgbọ́n kò sí tó lè kọ̀ lálà àbúrùn tó lè kéré àbúrùn àfi òfin Allah subhanahu wa ta'ala wọ́n ní law qalu madha taquluna fi man ta'ammadat qatla janiniha ìmọ́bùn náà sì ní tí wọ́n bá bí akẹ́kílà wọ́n sọ nípa obìnrin tó bá máa mà bóyó jẹ́mọ́ra rẹ̀ kún wọ́n ní ajẹ́ ọ̀ràn tó dá tó bá sì jẹ́ wípé nígbà tí ó dá ọ̀ràn yìí oyún yìí ti lé ní one hundred and twenty days ọ̀pá àyàn ní o nínú ìṣẹ̀lẹ̀ àná. a ò fọ́nrán àbí ha dáríkà rọ́jùlù àjẹmí àjẹmí àbí àta náà tiẹ̀ ló fi nǹkan ṣe ṣùgbọ́n nígbà táwọn ohun tí a fi sí obìnrin màmá ní kìí a jẹ́ wípé ó ń tọ̀ dára resource resource òun náà ẹ̀sán ẹ ń bá ṣe nǹkan kan fún yàn irú tó ṣe kí wọ́n ṣe kó padà ṣeré áńkú ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ ni afábùn kọ́sì ọ̀rọ̀ tí wọ́n sọ afábùn jẹ́wọ́sí nínú àwọn ànábìlà wọn ni kọ́dà kọjẹ́ obìnrin lọ́mọ ọmọ ìṣẹ̀yìn ara rẹ̀ abẹ́rẹ́kà ló ní nǹkan ṣe kí àná kàkọ́tìlì mọ̀ nínú kọ̀tà sí gbígbèyàn pààyàn lójijì àwọn jùmúrù alìrìnlẹ̀ bíi 90% àwọn àfá lórí masala yìí wọ́n ní bóbi bá máa mẹ́sẹ̀ yìí àwọn òbílẹ̀ sọ wípé ìpààyàn ti máa mọ̀ ní wọ́n ní kí ní kìtẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ní ìdí wípé láyé tó lè sọ́ọ̀sì ká pa ẹnìkan bẹ́ẹ̀ lè kéé jẹ́ dandan nú ẹ̀sìn ìlà máa nafsayn mutamathilatayn àfi pẹ̀lú kọjẹ́ ẹ̀mí méjì tí méjèèjì yìí tí wọ́n jọ sí déédéé ara wọn ọmọ tí ń bẹ́nu obìnrin tó bá yẹ kú ajẹ́ pé máa dàbí gọ́ọ̀dì pẹ́ẹ́rì ó gángan kí á nà ẹlòmíì ní à nà tí òun padà fi kú yọ ọmọ ẹjẹ́ ṣíwò làámújì ń tọ́jọ màmá ní kèé ṣe màmá ní dàrẹ́tì ọ̀rọ̀ jùmúrù ló sẹ́jú búrú ṣe mistake bí ọ̀rẹ́ àbí òun ṣe mistake ní nǹkan kan bẹ tó jẹ́ ṣúgbà agbọ́dọ̀ pé àrẹ kí ni ṣúgbà náà ṣẹ̀ríà ọ̀nà méjì ló pín ìdájọ́ pípa àyẹ̀sí káwá lè mọ àdánwò tí ọkàn ti bá máa ń pààyàn ní ọ̀nà òdì tí èsẹ̀ ń tọ́lẹ̀tọ̀ pé kí wọ́n pa nínú ìsìláàmù mẹ́ta náà ló wá tó kíá kàmájá ní àdébà Mas'ud radiyallahu ta'ala anhu ó náà ni ntí ànábì bá wọn sọ̀rọ̀ àbàṣọ yìí pé la yahillu damu lórí mùsùlùmí yashhadu an la ilaha illallah wa anna rasulullah illa bi ìlà fẹ́lá ee wọlé kẹta ẹ̀jẹ̀ nìkan lẹ̀ tó jẹ́ mùsùlùmí àyà tó sì gbọ́dọ̀ ti sì lẹ́yìn lọ tó sì gbà pé mi ànẹ́bí òjì sọ́lọ́mọ ọba nínú àyàfi tó bá ṣe nǹkan mẹ́ta àkọ́kọ́ anọ́fsù bíi nọ́fsù téèyàn bíi lórí páyà olórí páyà ẹgbẹ́ rẹ̀ àṣà sọ pé tọ́ba máa máa tọ́ máa má pààyàn ó ń tọ̀ ọ́ pàjù àfi táwọn ará ilé tọ̀ bá ní àwọn sábòjúkò bíi káwọn ọgbẹ́sẹ̀ kí ni wà ní tí wọ́n gbà láàmà sọ yẹn agbàdì rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àfẹ́yìnbù àzáni ẹnì tó bá jẹ́ wípé ó ti lóbìnrin lé tí ẹ̀sìn ti fi obìnrin kan sọ abẹ́ rẹ̀ fún mi ìsìnà ó ti lóbìnrin lé ọwọ́ àlọ́rin sí ìsìnà bí n pa nínú ṣẹ̀rí àsìlámù ẹ wá wọ ẹ̀mí ẹ̀ torí báwọn tí ọrụ rìn náà ọlọ́run dàpọ̀ sànú wa o wọ́n fòkùn sí àwọ̀ wọ́n fọ̀rọ̀ sí àwọ̀ òun wá lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ní ọlọ́run rẹ̀ àwọn àdúgbò ń bẹ̀tẹ̀ wá dàbí bàtàwọ̀ èèyàn àsún lọ díẹ̀díẹ̀ ẹnì kẹni tó bá lómi ní ìdájọ́ Allah subhanahu wa ta'ala nù ọwọ́ adìgbé wọn máa fọ́gbọ́ omi ń nídìí ọkọ̀ ní garaajì ní kẹ̀kẹ́ Islam tó wá pọ́n wọn lé gbogbo wọn mú lọ́tà wọn wá yẹpẹrẹ ẹ̀dá kò kí ni tọ́nà sọ wà máa ń yòó ní nílá ẹni ọlọ́run bá bọ́ sọ yìí kó lọ́rùn rẹ̀ wà máa ń làwọn ọmọ ìgbókè kò sẹ́ńtì ọ̀ràn sọ àpẹẹrẹ ti lọ́rùn rẹ̀ ayé àpẹ ọlọ́run dá kọ̀sà náà wà má ti àwọ̀ ẹ ń gbé inú mi lé ọbí kẹlẹ̀ sísọ ẹ wá olóbìn méjì tuntun ṣe sìnà olóbìn mẹ́ta ṣe sìnà olóbìn mẹ́rin ṣe sìnà ṣùgbọ́n ìlàdà ìyá ni yóò wà dín ní náà wà ń dà wọ́n tẹ́jìtẹ̀ pẹ̀lú ìṣòro ẹni méjì ẹlẹ́ẹ̀kẹta ó ní àtàrí ìdí nìyí ẹnìkan bá gbé ìsìláàmù jùlẹ̀ ní lórí òun sí mọ́ ìsìn orí ibú ó fún ibú ó fún jọ mẹ́ta kí wá ní tẹ́ gbẹ́sìnlẹ̀ alùmùfáàríkù lílì jàmáà ẹ̀ntọ́lòun báwọn jàmáà sí mọ́ àwọn jàmáà wo jàmáà àtúlẹ̀ mùsùlùmí kí ló jẹ́ àmà hadithi ìlú tú àsìrí wípé tó bá ti yẹ̀ ní jàmáà àtúlẹ̀ mùsùlùmí ẹgbẹ́ ní òkú ọmọ wàlẹ́ àdéhùn lórí àmà torí tí àmì sọ pé ẹ bá ti fi ẹjẹ máa lẹ ẹ pa ni tẹ́lẹ̀ kí wọ́n lòwò sí tmc mà lónìí tí ń lọ tàbí ọmọ náà tí tmc ọba ti lè pa kí wọ́n sọ pé pàtàkì àpáyé àwọn ò fi ojú rí ọlọ́ọ̀nẹ kí wọ́n tó sọ fún ìjọba nàìjíríà gan tí wọ́n bá ipá ìtí à ń sọ ni pé ẹgbẹ́ làwọn ń ṣe o kìí sí jẹ̀mọ́ àtàǹsọ̀ fẹ́ àlùfáàrí lè jàmá àti ìdíyà anábì òsì kò sí ọ̀rọ̀ gẹ́gẹ́ sọ́kù èèyàn kúrò níta dọ́ mú lónìí kúrò ń wòsè mọ́ ẹ̀sìn ń wò rẹ̀ pa ẹ̀ ẹ̀ pa ni tọ́ba jẹ́ pẹ́ yìí ni jẹ̀mọ́ ẹ̀ tí àmì ṣe kéde o ti sọ fún alùfáàrí wòlì jẹ̀mọ́ rà ẹ̀ tó ló ń wòsè jẹ̀mọ́ àmà èèyàn kúrò níta bìlì ìkù lónìí ẹ̀ wá ń wò rẹ̀ ní mọ̀ríkàsì ẹ̀ pa ni o tẹ́ ẹ̀ bá ti yẹ pa intan sọ ni pé ẹgbẹ́ lẹ̀ ń ṣe síbúra nínú jàmáà wo ni jàmáà tó ní mùsùlùmí tó jẹ́ pé tẹ́nìkan bá jẹ́ mùsùlùmí nílùú ibi tí ó wà tílùú wa tóbi tó nàìjíríà yìí wá mílíọ̀n ó nìkan mùsùlùmí wọ́n lẹ̀ má wọn mùsùlùmí míì nílùú míì tó ń sì ń bẹ̀ ó ní jàmáà ti jẹun àtàntí ti lọ sáájú rẹ̀ látò bí àwọn ànábì àtàntí ti lọ káàkiri ò tó dáyé àtàntí lọ lọ lọ tẹ ká ànábì adama jàmáà jẹun sọ ṣùgbọ́n gbọ́dọ̀ lọ díẹ̀díẹ̀ náà tó fi á ń ni wọ́n mọ́sí àṣọ pé ẹgbẹ́ ti fi jẹ̀mọ́ ẹ̀rẹ́ tí ẹ ti bánu tí ẹ bàjẹ́ lọ́wọ́ àá ọkọ̀ ọ̀nà ẹ̀sìn náà díẹ̀ díẹ̀ báwọn iná ẹ̀dá àmà sọ yóò mọ̀ wáyé àdífì oníkúnkàlùkù bá mú fúra nẹ́bí sàṣà ó nírú ẹni bẹ́ẹ̀ pípa rẹ̀ ẹ kò fi gbókùn lọ́dọ̀ ọlọ́ni pípa rẹ̀ sì kí ni o àìmọye èèyàn lónìí ló ti mú ẹgbẹ́ kan bọ́nu ẹgbẹ́ mi ọwọ́ á dà mí ìrùnú ẹgbẹ́ mi ìtọ́lọ́ ṣé bí ẹjọ́ ẹ̀kẹ́ ẹ̀ pani níbi ẹgbẹ́ títí ń bọ̀ kápẹ́ jẹ̀mọ́ ààyín tẹ́ ẹ fi ń ta àwọn èèyàn jẹ kápẹ́ ní ànábì bá ń sọ ni kí ló tẹ̀ wọ àwọn èèyàn ìrìn káàkiri tí ogbo yóò ní padà wà lágodi lọ́dọ̀ ìjọba ẹlòmíì ń bẹnu mọ́sáàsì tó ti sẹ́gbẹ́ tó mẹ́wàá ẹ̀wọ́n ti pọ́n ti pẹ́ o wọ́n sì àwọn ọ̀ràn jẹ̀mọ́ ìsìlámù làlàáfíà o ẹnìkan wà ní làáfíà dókun àtẹ̀báwá gbọ́yé ọlọ́run àdúpẹ́ o ọlọ́run o wá sàánú wa aṣọ yìí rẹ mọ́ bọ́ kúrò wọn ìdìbò kan wa wà má yìí nínú ìlà fàmáìlà wọn ìdìbò lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀ ń bẹ ìpààyàn ọ̀rọ̀ ló dá ọ̀rọ̀ wọn lọ́wọ́ dá àwa ń bọ̀ ìpààyàn ipò owó gangan lọ́wà kó tó tẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọlọ́run ọgbà túbọ̀ wà ní ṣàlọ́ ràpáì mo tún tún sọ ọ̀rọ̀ ìṣẹ́yún labádé bí ọ̀rẹ́ ni ẹ̀kọ́ mọ̀ wà bá mi kọ̀rọ̀ wípé àti ṣẹ́yún tó báyìí èmi kí ẹ sọ fún o ó ń kájú wọ́n mọ̀ tó ṣe láàrin àtọ́lọ́run rẹ̀ ó sì tilẹ̀kùn mọ̀rí kọlọ̀ ọ̀túnba lọ́dà lọ́sùn pánà wọ̀ tààlà anábì tí a máa sọ ìtọ́jú wà lábẹ́rẹ́ bá wọn fún ohun òsì mẹ́láyé kèésì pé wọ́n wá sọ ni a máa sọ fúnra wọn ẹni tí ọ̀bá sì ti sọ tọ́jọ bẹ́ẹ̀ kódà ẹni tí ń kí mẹ́dínà wọ̀nyá àdàmbà ẹ wá wo bẹ́sẹ̀ tí mo sẹ̀dẹ́ nìkan ọ̀sẹ̀ lórí ọmọ dára o ọwọ́ àpọ̀jọ́ àtàlẹ́ ìlú wa àmì ìgbà wọ́n sọ bàbá alókùnrin jìnnà o ṣe òbí ọ̀bàrà ni wà tọ́lọ̀ wà lọ́wọ́ àtúbá méjì òun lẹ̀sẹ̀ gbogbo ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ bá ṣẹ̀ pátá láyé yìí tí ẹnìkan ọ̀bá ẹ̀ mà tásì lòdù síta tó sì tọrọ àbójú lórí rẹ̀ pẹ̀lú òògùn ọlọ́run wọn àbímọ́lá ní kìá báyìí ọlọ́run ní mọ kọjá tí ó bóyá láti tó mọ̀ wá tó padà sí mọ̀ wáyé ìtẹ́ lọ́dọ̀ ẹ̀. inú fi jẹ́ pé àgbà pé èèyàn ọ̀gbọ́nà yé ìgbà tá tí wọ́n ti padà ṣe gbọ́ wà lórí ọ̀rọ̀ sílẹ̀ yìí ọmọ bíbí náà pẹ̀lú ọ̀dọ̀ wọn gbàgbà àlẹ́sì pàlẹ́ ayé olùkọ́ kọ rẹ̀ nígbà náà lọ àwọn bá tiẹ̀ lé tẹ́lifíà bọ̀ sí nítorí pé ńgbà tó o ti sọ́tà mìíràn ti mọ̀ padà kò ti dáná o ní ìjà burúkú bẹ́ẹ̀ mọ̀ wọ́n pè lórí ìjọba ìjàmá tó ráwọ̀ èèyàn ti mọ̀ sí ètò bẹ́ẹ̀ wà lẹ́yìn wà tó kọ́ tẹ́dàkọ̀ ọ̀mà tẹ́dàkọ̀ ọ̀mà ọlọ́run ó ní sórí wa kọ́dísà tàbùtùwà àlẹ́kàfẹ́ dúníà wà á nà àbùtù àlàkàlẹ̀ yọ̀ bó sì fẹ́rẹ̀ dìgbà lọ́dún Umaru lápẹjọ ọmọ lágbájá ọkọmọ jẹun ọlọ́wọ́ sáré ọ̀tọ́ gbogbo àyẹ̀rìn orí ọmọ mi wà mọ́tò aláṣìírí àtọ́ tún bá wo gbogbo ẹni tó ti tú láṣìírí wó tó tí gbogbo ayé fi èèmọ̀ díẹ̀ náà lè tún bá àtúntọ́ ṣé à ń tà wá sí olùmọ́fẹ́rọ̀ ìwọlọ́ba tí kẹ̀rẹ̀ báyìí a wà pààyàn lórílẹ̀ gangan a wà sọ bó ṣe bẹ̀rẹ̀ lẹ́yìn náà tí àwọn bá mọ̀ mọ́ pààyàn kí ni ìdájọ́ ti mẹ́bẹ̀ ká tó wá sọ ti dé èèyàn bá ṣeéṣì káwá tó sọ̀rọ̀ àwọn àfà lórí ọ̀rọ̀ òun ṣiṣẹ́ ní gbogbo àwọn ọ̀nà tá a sọ pé ọ̀ràn ni tó jẹ́ ìpín kìtà àkọ́kọ́ fún àwọn sọ̀rọ̀ ní ìbánisọ̀ ní sọ́tò ìmáyídà yìí pé àwọn òfin láyé ṣe ìtọ́ nà wájú àlẹ́yìn nábà àbẹ̀lẹ̀ adam àbẹ̀lẹ̀ hàpé ìkọ́nùbà òbáàdì فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين àwọn ọ̀sẹ̀fẹ̀ sọ́fà nàbí wípé sọ ìtàn ìfún kà fún wọn kà fún àbàlí ìsọ̀rọ̀ yìí tí ó yà pàyàpàyà kà fún àwọn tí ó jẹ́ bí àdùkú yìí náà nínú ìjọ rẹ nínú tí mi olóhùn ọba ń bínú sí ìlú ayé òní kí ẹ̀jẹ̀ ara ń wọ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ kan wọ́n ti wà ní ìnáwó àgbẹ̀kájà ọ̀rọ̀ méjì làwọn àfa ó ń tẹ̀sí ní lórí ayẹ wọ́n ní àwọn méjì tó lọ́run sọ wọn èyí sọmọ bíbí láti abí àtàbí adama street àmọ́ ọmọ rẹ̀ náà níyàwó ṣùgbọ́n huma rajulani min bani Isra'il méjì làwọn èèyàn min bani Isra'il ọ̀rọ̀ ìjìnà sí ti ń ṣẹlẹ̀ kò tiẹ̀ sọ̀rọ̀ tó wọlé ọ̀rọ̀ kejì ni wípé Kọ́bílà àti Hábílà ẹni Allah subhanahu ní sọ̀rọ̀ wọn kọ́bílà olópa habila àwọn méjèèjì ọmọ nẹ́bí ádámà ìjọba wọn ṣùgbọ́n kọ́bílà òun ma àgbẹ̀ni kánà àrọ́ra habila òun òun tiẹ̀ kánà rọ́ọ̀yà ẹ̀rọ ni máa dà kápẹ́ àwọn méjèèjì kápẹ́ ẹ̀ńtọ́páàyàn ní kọ́bílà ẹ̀ńtí pa ní habila ìtàn kan ní ọ̀rọ̀ kan ní tí a gbà látọ̀dọ̀ àwọn Israeli kìí ṣe pé ní sùn wá láti inú Qur'an kò sì láti ọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ àṣálàm ṣùgbọ́n kí ló dé táwọn òfin ní sọ pé kọ́bìlà tí a bí ìlànà òun ni táwọn afáàfáà kíyèsí sí gbogbo àwọn àtàn tọ́lọ̀ bá ti fẹ́ sọ́nà alukur'an tó bá ti fi bèrè hákì sí i ti sọ ní pípẹ́ sọ ju ti bá sọ̀rọ̀ ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ọwọ́ àni sọ báyìí fún ẹ pẹ̀lú òdodo kí ló fẹ́ fi kú mọ́ ọ̀rọ̀ lèèyàn dáhùn wájú wa àlẹ́yìn nábà àbìlẹ̀ ádámà bìlẹ̀ hápì bìlẹ̀ hápì ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin ọmọ nàbí ádámà méjì kí ló wá jẹ́ àmà wípé ọmọ nàbí ádámà ọ̀nà méjèèjì àdúrà sàlám yorùbá ní sọ nínú hadith asèkú parabọ́ mi hadith yẹn mi hadith àbí ẹ ẹ nàbí wà kọ́s radiyallahu ta'ala anhu wájú àlẹ́yìn nábà àbìlẹ̀ ádámà méjì nínú ọmọ nàbí ádámà yìí èmi ò pè wọ́n ní kọ́bílà àti hábílà tó nítorí pé Allah subhanahu wa ta'ala ọ̀dà kọ́ wa ó sì lóun wọ́n sọ̀rọ̀ ìpè lódodo ètò tí ètò lódodo tẹ́jú òun náà sọ fún àwọn ìdíkọ̀ rọ́bà ọ̀gbà rẹ̀ nígbà táwọn méjèèjì tí wọ́n wá sùnmọ́ sọ́dọ̀ ọlọ́run ọba pé ọlọ́run ọba wo sì ta pẹ́pẹ́ fún wa ọ̀kan náà wọn ohun tí ọ̀dà nínú gbogbo rẹ̀ tó mú ní ẹran ó mú ẹran bọ́ fáyìn apákan àpá ní ẹran gẹ̀ẹ́nẹ́ wọ́n apá àdàbí ìbọn àlàkúlé wọ́n sá ṣe sàárà sí wájú ọlọ́wọ́ bá fatukú bílà mi nà àdìmà ọlọ́run wá gbà sàárà yẹn nìkan nítorí pé ntọ́ tọ́ da tí ó wo náà nínú dúkìá rẹ̀ tí èsè tí ó wù ló mà lọ́fọ́lọ́ ntọ́lọ́ sì ní èdè sí nǹkan mi ìgbẹ́ tó tó tóbi yìí tó torí pé ànábì ni ọlọ́run máa jowú ju ànábì Ibrahim ìlú máa fẹsọ̀ tó ṣẹlá ó sì níbi ọlọ́run pọ̀ ọwọ́ á fi ogún close to hundred ó fi bímọ ọmọ yìí sọ́ọ̀wà láìpẹ́ jù mí lọ ọ̀dà àpá láì láì lè rí kankan kò lè rí kọ́ náà wọ́n o ànábì ànábì Ibrahim ìlú máa fẹ́ tó ọba fún ọlọ́run yìí pa náà ọlọ́run lọ fẹ́ wọ kúlà kúlà ní kí nǹkan kan bí ọmọ sílẹ̀ ní èèyàn mẹ́jọ náà lọ sóòsì nífẹ̀ẹ́ mi jọmọ yìí lọ àbọ̀ ọmọ ronú gbójú ṣe pọ̀ kó tó ní ìtọ́lọ̀ iye ẹ̀mí rẹ̀ wò ó sì pa á sí pẹ̀lú à ẹgbẹ́ ọlọ́run ló fún mi àtẹ̀mí àtọ́ni ẹgbẹ́ ọlọ́run ní á nà wọ́n wá sọ̀tọ̀ lọ́wọ́ fún wa pàtìkú bí nàbì áhàdì nìyà wàlábì nà kọ́ bẹ̀rẹ̀ nìyà kọ́ ọlọ́run bá jẹ tó ní ìkìláàsì ẹni tó ní ìkìláàsì ọlọ́run bá ti ẹni tí a wá gba tiẹ̀ inú rẹ̀ dùn bí wọ́n ti wá sí bẹ́ẹ̀ kejì bí àwọn náà bọ́ọ̀lù rẹ̀ lùmọ̀ dáadáa tó bá láwọn ibi tó o kù sí ìwọ náà tó ara rẹ̀ sí ń bẹ ọlọ́run bèrè sọba lábòsí èmi náà mo ní bébí náà sí wọn lọ́dọ̀ rẹ̀ o ṣùgbọ́n mọ̀ sáà làwọn àṣẹ sí o náà ní kọ́sà kọ́ ọ́ lálàá ẹnu ẹ má dùn wọ́n sì lè gba sàrà jẹ tí mo lè gba jẹ kò sí tí kì sọ lẹ́sẹ̀ lórí ìkéta tí mo ní sí ọ̀yìn ju pé kí n mú ọkọ lórí lẹ̀ lọ wọ́n ò sì pàdé ṣáájú gbà yín orí la á kò ti la yẹn ní nǹkan ọ̀rọ̀ tí wọ́n ní à tí ilé ní nínú àmọ́ yàtọ̀ kọ̀ gbọ́dọ̀ mi tẹ̀lé gbogbo ẹ̀ ti dúró payọ̀ ọlọ́run ọba fẹ́ fún mi fún wọn kọ́dà kò kéré torí pé wọ́n ní ìkíláàsì jẹ́sì ní afọlọ́run jọjọ kọlẹ̀ àwọn ẹ̀ falama asọ́rọ̀ alákùtì àfin olóòwò sapò rẹ̀ ìwà sọ fún mi pé kọ́lá ìmbàsápà ilẹ̀ yìí yẹ dákà ní ìlẹ̀ yìí mọ́ ànàmìbá sẹ́kẹ̀ ìdí yẹ ilé kẹlẹ̀ tó o bá kọjálẹ̀ tó lọ́ọ̀pá mi pẹ̀lú òkú ọlọ́run ìní gbé ọwọ́ tèmi lọ bá ọ padà nítorí wípé ẹ̀jẹ̀ kankan náà lọ́jọ́ wá ibi táwọn bá ti wá dúró wọn ní sẹ́ńtà ìgbèjà ìlọ́mẹ́ni tí ò fi lè ta létí arínú àwọn àfà oníjẹ̀sí wọ́n ní kọ́dà ẹ tọ́sọ fún òun lè gbọ́wọ́ yìí òun ló lè mú ẹ tó lòun ọ̀pá láàrin pàṣápà ìlẹ́yìn àyàdáka ní ìtàkùtùlẹ̀ ní máa ànàbìbá sí ilẹ̀ ìyẹ̀lẹ̀ ìkẹlẹ̀ àkùtùlẹ̀ mú ṣílẹ̀ wáyé in tó lè yọ èèyàn nínú ọ̀ràn lọ́dọ̀ ọlọ́run tí mùsùlùmí ẹgbẹ́ yẹn bá fẹ́ pààyàn in tó lè yọ ọ̀yàn lọ́ràn lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ò ní kéèyàn mọ́gbọ̀wọ́ tó bá wá jẹ́ pé agbára èèyàn ò gbé kéèyàn mọ́gbọ̀wọ́ kéèyàn máa dìfẹ́ǹdì ara rẹ̀ ní dìfẹ́ǹdì tí ò ní lọ bí ìfaranẹ́ni tó fẹ́ pààyàn ní tí Islam sọ̀rọ̀ bí ẹgbẹ́ mùsùlùmí yéèyàn kí lè rí wa. جاء في الصحيحين من حديث سعد بن وقاص رضي الله تعالى عنه وارضاه قال قال الرسول صلى الله عليه وسلم اذا تواجه المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار tí mùsùlùmí bẹ́ẹ̀ dojú ìdàkọ̀ra wọn àtẹni tí ó bá pààyàn àtẹni tí wọn pa náà wọn ò wọ àwọn ìṣàdéhùn àti ìdíyọ̀ ní ìṣúgbẹ́ wọn hàdà ni kọ́ọ̀tì ẹni tó pa ìgbógun àti ìkọ̀kọ́ dàrẹ̀ lọ fáwọn ọba nínú mọ̀kútùl ẹni tí ó wá pa kí ni inú òní tí ó sì wá jẹ́ àrẹ́bí ni káàdà àrẹ́ sọ̀rọ̀ àlàkọ́tì sọ̀rọ̀ níbi ṣe bóòlù náà fẹ́ pa ẹnì kejì ni àṣepé ìgbé ọwọ́ nígbèé pé irọ́ bó o ṣe ń pọ̀ lèmi náà ó ṣe àtáàkì ẹ tí èèyàn gbọ́dọ̀ tó lèyìn òfin ní gómìnà nígbè kò clear ẹjẹ́ àwọn ohun súnáà وفي المسند وفي سنة مسلم من حديث أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال صلى الله عليه وسلم كم جوكا النبي يا أبا ذر يا أبو ذر أرأيت إن أصاب الناس جوع شديد لا تستطيع أن تقوم من فراشك إلى مسجدك كيف تصنع أبو ذر أنت ما صفى يوري بيه ṣùgbọ́n mò ń bí ọ pé bóò ló ṣe rí lọ́nà lọ níjọ́ tó lọ́n bá ṣe ìrísí ayé tó jẹ́ pé ìwọ gan nígbà tí ojú bá kọ níbi ebi bá kọ ọ́ dé bí fi ọlọ́run ṣe tó lẹ́mí rẹ̀ tó pé tí wọ́n bá pẹ̀lú gbogbo yẹn ẹ̀yìn máa ti ṣe yín máa fẹ́ máa bọ̀ mọ́sálásí ò ní lè dìde ebi ó wì kí rẹ̀ kó orí bẹ́ẹ̀dì rẹ̀ kọ́dọ̀ ò ní lọ mọ́sálásí níbi ewu yóò ní agbára dé kí ló ṣe jọ náà ìlẹ̀ ìlú ẹ̀dà kò sí lè ṣe o wọ́lọ́ ìtẹ̀lélá ìlà ìlà wà ẹ ń bá kí wọn náà dàbí ibi báyìí ayé fẹ́ káàrọ̀ òpin rẹ̀ nígan ó fi má sọ tó kéwà. nígbà máa mú kí irun fáwọn èèyàn fẹsẹ̀ ráyè ẹ ní ẹ̀kẹ́tẹ́ ń fún un láti gbọ́ gbọ́gbọ́ ilé ìwé ó sì wà gbọ́ wọn mọ́ ọmọ sì gbọ́ gbọ́ kan lẹ́yìn bí kẹ̀kẹ́ gbà wọn ẹ̀ ń tí wọ́n wá ń pè ní ààrẹ mọ́sálásí ìdájọ́ tí a fi jà yẹ ọba bẹ́ẹ̀ sí ma náà dípẹ́ ọ̀pọ̀lọpọ̀ yìí so ọ̀rọ̀ yìí ti dé lánàá lọ sí àwọn so ibi tí àwọn tí gbẹlẹ́kùnrin yóò máa gbà kọjá ṣe é máa pé ilẹ̀ lọ tó blọ́ọ̀kù sí yẹn torí pé tí wà láì bá dé ìsinmi tí wọ́n wà lẹ́yìn ní o torí àwọn ìjáde márùn-ún ní ṣe é gbàgbọ́ pé mi mọ̀ ta lẹ̀ fún ọ níbi tí ń gbàgbé bébí mo fi bẹ̀rẹ̀ lẹ̀ fún ọ asẹ́ni ló ní ibẹ̀ olótó ta ibi tí àwọn èèyàn gbà kọjá ó ní gbogbo yẹn ìtàn tó ti lọ nìyẹn yẹn èyí tí àdúgbò ń sọ lọ́nà ìsinú àbá àbá ọba rẹ̀ bá abẹ́ ìlẹ̀ lọ fẹjọ́ ọ̀bẹ sùn dáàdì tiẹ̀ ń kọ́ ẹ sá mọ̀tà ilẹ̀ bí bàbá rẹ̀ kẹ̀sì lagos kù ṣé èmi kí mo sẹ́yìn ilẹ̀ ń kọ́ mi fẹ́ràn yẹn pé ẹ̀ ní bọ́kọ̀ wọlé wọn náà wọ̀ lọ́fẹ́ nìyẹn lọ́wọ́ ọ̀dà ta ló níbi tí bá dẹ̀ wọ ẹ ẹ ẹ ẹ ẹ lè dẹ́yìn lọ́gùn má lónìí kí lẹ́ sí à àti ká máa bẹ̀yìn o àwọn tí wọ́n sàánú rẹ̀ wọn ò sọ pé àánú ń wò tó ìwọ tí a wá pẹ́ kò wá sí tí ń bí ẹni ìlú ju pé ìmọ̀wé ìyàwó mọ̀ wá ànábì ní tí ayé bá dojú bá tẹ́bí débẹ̀ tó fẹ́ ṣe lọ́nà kí ni ìwọ sí àbújá ìfọwọ́ bá tó ṣe bí jọ náà. ọ̀pọ̀ bá ń bá wọ tí fìtínà bí ti ń kú kanú lé débi pé níbi àìrojú mú àwọn èèyàn míì dé wọn ò lè gbá èèyàn lọ tẹ́mọ́ ilé ẹ̀lómi náà yàn ìsá inú ẹ̀gẹ́ náà yàn gbẹ́gbẹ́ níbẹ̀ ìwé ogún kún un lẹ́gbẹ̀ẹ́ náà ní sípò láwọn ọ̀dọ́ àwọn tàbí ọ̀rọ̀ gẹ̀ẹ́sẹ́ ara wa gẹ̀ẹ́sẹ̀ ẹ̀gbẹ́ ẹni ẹsẹ̀ ìjà máa gbẹ́bí adé o kí ni tó sì rẹ̀ àwọn ilé ẹ̀kọ́ ọjọ́ náà o nígbà bá ti sọ kọ́tà náà kí ìwọ sọ pẹ́ẹ́tì lórí ẹ̀rẹ́ ní ṣe o àbúdá ìṣirò irú bọ́lọ̀ ń papé yọ pàwọ́ náà ṣe sùúrù o má torí rẹ̀ lọ́ba ṣe gbé kúlẹ̀ o kò sí ti ń jẹ́bẹ̀ o ikú ọ̀pàdà tó jọ tí ó dé èèyàn ọ̀tà sórí ìbínú ọlọ́wọ́ akéde àbúdá rẹ̀ o yá àbàdàn àrà àìsàn ìkọ́tàlá náà bá eré àbúdárì bóòlù sílẹsẹ náà tí ọba di pé àwọn mùsùlùmí bá dojú ìjà kọra wọn kèé sálàtà o mùsùlùmí méjì wọ́n fèsì ara wọn pípa sáni àwọn ọmọ para wọn ni kí wọ́n ṣe gbọ́nà lọ kọ́dà tí pípa ìdébi wípé òkúta tí ń bẹ ńlẹ̀ àwọn èèyàn ọ̀dàkọ́lọ̀ rẹ̀ mọ́ ẹ̀jẹ̀ ti bò ó. àkúdá ni ọlọ́wọ́ wa ọ̀sẹ̀ ìwà àyà wọ́n tọ́ náà o ìjọba ìsàlẹ̀ láti nà ní kíkọ́ sọ́kọ́ lórí ẹ̀jẹ̀ ní ṣe o. a sàṣà ìwé túrú ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ ó kún ọ́d fi ìgbà ìtì wà áfíríkà rẹ̀ ìka bàbà dúkùú kálí rẹ̀ ni o ẹgbẹ́ wo ibi tá a gbọ́ o jókòó lé rẹ sì tilẹ̀kùn rẹ mẹ́rin ó ní ya Rasulullah ọ̀rọ̀ yìí tẹ̀lé ńlá pútrọ̀ táwọn èèyàn tí ń bá wá mọ́lẹ̀ mi bá wá jẹ́lẹ̀kùn mọ́ lórí gbọ́ pé àá ah, táàjọ jẹ lójú táàjọ jẹ lẹ́rùn ah, ọjọ́ ìwà ni òyìnbó àwọn olùsáàdìdì o ah, ní ẹ wá wọ́ mi lọ sáàrin ṣùgbọ́n mùsùlùmí náà ti bá wọn dà mùsùlùmí náà náà àjùmọ̀tẹ́ ìbílẹ̀ fáàtì mínú man àǹtà mínú tọ́ bá jẹ́kọ̀ ọmọ èèyàn bẹ lórí òdodo tí wọ́n sì dé èèyàn rẹ tí wọ́n wá wọ̀ wà pẹ̀lú wọn jọ́nà lọ ah, wà á fún ìsìlẹ̀ àyí kò tí dákẹ́ ọ̀sán kan mi wà lẹ́yìn tó sáré sọ̀rọ̀ ó ní tẹ̀lé nígbà lè mú dànù tí bá ti pẹ́ ó ti ó ti kà sí pé dànù lọ́dọ̀ pé kóun lè lọ fèsì àwọn ti nípa àkíní olódodo la wà àwọn tí a sì lọ olódodo náà náà ni ṣùgbọ́n mùsùlùmí ọ̀yàwó náà náà ni afẹ́bájá ṣe bí pàtó ti dàbá mú ìdà tí wọ́n fi ṣètò lọ́wọ́ ànábì ní kó ṣe kí kó mú dànù ànábì ní fa ìdà tó ṣàárẹ̀ kó tí màá ní tọ́ bẹ́ẹ̀ tí mú dànù pẹ́rẹ́ ìwọ náà ti dá sí jẹ́ngẹ́wò ọ̀ farabalẹ̀ kọ́ ọgbọ́n tí wọ́n fẹ́ sọ ni tọ́ bá ti ẹ jáde pẹ̀lú wọn ọ̀ gbọ́dọ̀ mú dànù o wàlákìn ìdá kọ̀ṣítà ṣíhàs ìdá kọ̀ṣítà àmì ọ̀gbíàgà ṣìáwù sẹ́yìnì ṣìáwù ní kíkọ yàrá-yàrá nǹkan ṣùgbọ́n tẹ́rù bá bá ń bọ̀ ah, eré ìmú ìjà eré ìmọ́kọ̀lọ̀ ó kálukú nǹkan kan lóyún lẹ́sìn wà wọ́wọ́ ní ní ìlú òsì pẹ̀pẹ́ sí ní ìfẹ́sẹ̀ o ṣùgbọ́n mẹ́lẹ̀ ìbá ti fi dàbá yìí ní nǹkan ọ̀hún lórí rẹ̀ ó sì ní dé ìgbára rẹ̀ kalẹ̀ ànábì ní adùn ó bìtọ́rọ̀fì bìtọ́rọ̀fì rìdáìkà aṣọ tó o fi pàtàkì sókè mú etí rẹ̀ báyìí kọ̀ wọ́n láti dojú rẹ̀ tí dàbá mẹ́mọ̀ ọ̀rọ̀ lẹ́rù kí ni tó wà sí wà gún kábìnì àdàmà hátà yẹ̀wò àbí kékeré wà ní wà á dàbí ọmọ nàbí àdàmà àjọ sí tí ó wọ́ rárá nínú wọn náà fi ní ní nǹkan kan lọ́rùn lọ́dọ̀ ọlọ́run wà á jẹun ọ̀pọ̀ ọba nítorí pé ojú rẹ̀ máa rí dàkàrà àyọ̀ ọgbà wà á faṣọ ẹ̀ ojú wọn gbà tọ́bi ẹ̀jẹ̀ mùsùlùmí àdífì kí ló fi sọ wípé boko haram islamu ní jẹ́bẹ̀ náà ẹ̀jù lọ́gbọ̀gbọ̀ ti mẹ́nu mọ́sálásí ọmọ ìyá ó sínú bí ní ọ lọ́wọ́sálọ́ ó gbòmí lọ́bẹ̀ ọ̀ gbọ́dọ̀ gbọ́wọ́ ní àkọ́ọ̀kùn mọ́ àrọ̀bálà àdàní ẹ̀wọ́ ọlọ́run ọba tí ń gbé gbogbo ayé yìí bẹ́ẹ̀ ní ó pa pẹ́rẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ pátá yóò sì kú ọ̀rọ̀ rẹ̀ yóò bọ̀ sọ́rọ̀ ìtọ́ pa àbí ìkan wá lórí ẹ̀wà ní àdébí ọ̀sọ́ wípé mẹ́ta ọ̀kà lè kọ́ tìlú alàlùmọ̀ tó lè mi dáńpé ẹni ó bá pààyàn kò fi ẹ̀ṣẹ̀ kankan lẹ̀ pẹ̀ntọ́pa ó ti bá gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ kọ́ o inú ìrìnà àjẹbó àdìgbẹ́sìn ní tí ò ní gbé gbọ́mọ́ ni wípé tó jẹ́ bí pípa mi wà ní smika àtàwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ kó tó pa mí méjèèjì mo fẹ́ kọ́ ọlọ́gbé pàdé ọlọ́run kí sì lòdì ọsọ bẹ́ẹ̀ ó ní ọsọsọ láàyè láti ṣe mọ̀ ha jájá ní kọ́ńtọ́rọ̀ kàmájáma ní ẹ̀mí sẹ́yìn ló kúndìrí àbísẹ́yìn ni pé ó ká gbogbo àti máa bọ̀ lórí òkè àtìrọ́tì ọlọ́run fún wa ní màlẹ́ gbogbo ọmọ nàfìkì yóò fún wa ní màlẹ́ bí wọ́n bá ti ń lórí òkè òkè sáà náà ń tàn àláyé ni ẹ̀tọ́ ọ̀bàdé ọlọ́wọ́ bàdé kí màdé ọmọ máa kú wọ́n mọ̀lẹ́ wọn náà náà kẹfì náà mọ̀lẹ́ wọn náà kọ sẹ́ni tí ó kọjá sùrọ́ọ̀tì àpáńtẹ́lu àjẹ́ náà tá a bá wá kọjá sùrọ́ọ̀tì náà ibì kan wá ń bẹ wọ́n pè ní kọ́ńtọ́rọ̀ kọ́ńtọ́rọ̀ yẹn ó ní ààyè tó la iná àtàjẹ́ náà àjẹ́ náà lọ́wọ́ ọ̀tún iná lọ́wọ́ sí wọ́n mọ̀ wúlọ́ lọ́kẹ́ àjẹ́ mẹ́rin ọlọ́wọ́ àní ẹ̀dá òwò lóbi wọ́n pàtó dáwà lóbi lóbi lóbi lóbi àdéhùn tí mo sì ní ní gbogbo ẹni tí ó wọ ẹ̀jẹ̀ náà mo ò ní nira wọn nú mo fẹ́ fọ irun mi ní tí sì fi fọ ní wípé ẹ̀yin mùsùlùmí nìkan náà lè lè débi ṣùgbọ́n tẹ́ ẹ fi ṣera yín ìgbọ́mọ̀ yẹ́sì bó ṣe lágbára tó lóde ń da yín ló mo wá fẹ́ máa yọ fún yín padà eléyìí fọ ilé ìdẹ́tí láyé ṣùgbọ́n ìgòrè eléyìí gbó padà ẹ̀wọ̀n etí yẹn wọ́n lọ́wọ́ one million ládàá ìgò tó gbọ́ngbọ́n wọn jẹ́ two billion ní ló fi jẹ́ pé gbèsè lọ́ọ́dà tó ọbẹ̀ ìgbọ́ sọmọ ìyá rẹ̀ prime time sọ ibi tá bọ́lá lónìí lọ. lọ́la àjẹmọ́lẹ́gbẹ̀ẹ́ yìí lọ́la ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ mi kan mo ti dẹ́mu ẹni ọlá yìí sàn ti dẹ́mu. wọ́n ní àwọn ọ̀sán jẹ̀mọ́ bẹ́ẹ̀ ìdí òní àjẹmọ́ àyẹ̀kẹ́ kẹ́lẹ́ ìyá tí ọlọ́run ọ̀gbọ̀n pàṣẹ tó fẹ́ palẹ́ ọlọ́run fi rálẹ̀ kẹ́ kí wá ní ẹni tí wọ́n pa ọ́ gbà ọ̀nà tí wọ́n bá gbà pààyàn bóró ń bá ṣe tó ìlọ́lọ́wọ́ ni wọ́n mọ ìjọ náà lọ ó ní wọ́n yọ bí iṣẹ́ ẹni o ẹ̀sẹ̀ tó bá kù lọ́rùn ẹ̀ tí wọ́n pa náà bẹ̀ lọ́rùn rẹ̀ tí ń bá bá gbalada tó bá tó ó jẹ́ tí ìwà ìjẹ́ náà ń lọ́nu tí ọba tó yóò ròjọ́ o. kí lè rí wa. جاء من حديث سعد بن وقاص حسن sọ pé لا تقتل نفس ظلما wọn ò ní pa ẹnìkan nípa àbòsí láyé wọn pa ẹnìkan o nípa àbòsí láyé إلا كان على ابن آدم الأول كفل من دمه àfi máa mọ̀nà kíkèrè lọ́wọ́ nafsibu àfi kọ́mọ̀nà bí ádámà àkọ́kọ́ yẹn yóò ní tí ó gbà níbi ẹni tí ó ń papọ̀ wọ́n ó pè fún ní ẹsẹ̀ tẹ́ntọ́ pààyàn ọgbà lọ́dọ̀ lọ wọ́n ó pè fún ọmọ nàbí àdámà àkọ́kọ́ ànábì ní ilẹ̀ adìmọ̀ òtún kana awala man sanna likotila toro ńlá lákòókò ẹnkọkọkọ la ojú ọ̀nà bí ẹ ṣe é pààyàn láyé kò sí yóò nà ó lérí lérí lérí lérí lérí fọmọ ìyá rẹ títí títí tó ti lọ sọ ṣèyí tó ń bá wa bá lójú rẹ ṣèyí tó ń bá ní ọba ló fún rẹ̀ tẹ́nìkan gbé òkúta tí ewé ìkejì rẹ̀ lórí ntí ò yóò rè ntí ó sì sọ ọmọ ìyá nígbò ní kó sùn lọ òun náà sì gbókúta èèwọ̀ ẹ̀rọ tó ọba pa mí ìtọ́nà ń wọ́ yọ fún mi nù sẹ́ẹ̀rẹ́ torí ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ ilẹ̀ mi fẹ́ kọ́ ilẹ̀ ẹbí ọ̀fẹ́ kíkẹ́ tó tún lọ́rọ̀ tèmi náà bó o ṣe fẹ́ pamẹ́ lónìí náà tẹ̀ lábẹ́ ní tẹ̀ lábẹ́ ó tó di pẹ́ ní orí pa tọ́jọ́ gbẹ̀lẹ̀ kí a máa wọ́n ìlọ sí ara wọn èmi fẹ́ mo fẹ́ gbẹ ẹ̀sẹ̀ ìlójijì wà ìfúnlẹ́kà àtàwọn ẹ̀sẹ̀ tó o ti ń sẹ̀kò tó o dóni láàrin ìwà àtọ́nà rẹ̀ ní àkọ́kọ́ ọ̀nà rẹ̀ ọlọ́ni ẹgbẹ́ wọn wáàsì tí ẹ sì fẹ́ ni tàlàtù màwárí wáàsì mẹ́ta ni ọ̀wọ́fà òbílá ọfọlọ́ọ̀dì dẹ́rùbà wà ọ̀wọ́fà òbítà hábúlì ìfìmì yìí wà ìfìmì dàmbì ó tún dẹ́rùbà pé à ó pin ọ ní nǹkan bíi nǹkan ọba pa mí ẹsẹ̀ rẹ ti bẹ́rẹ̀ rẹ tẹ́lẹ̀ náà ó ní tọ́lá kùnrin orí rẹ náà ọ̀dáhùn ẹlẹ́ẹ̀kẹta fàtà kúrú náà ní asáàdì náà wà dáhùn kẹ̀kẹ́ sáà ó tún fi náà ọlọ́kọ̀ọ́ ọlọ́ni pàtó wà á ti àwọn èèyàn sùn ọ̀tá wà fà ní o lé ní twelve ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ìtumọ̀ ara wọn àwọn míì ní ìtumọ̀ ẹ̀ sáwọ́ wà láti àwọn èèyàn sùn àwọn míì láì ìtumọ̀ ẹ̀kọ́ ṣáàjì àti àwọn èèyàn sùn àwọn míì ìtumọ̀ ẹ̀kọ́ ṣáàjì wà fàtà àwọn èèyàn sùn àwọn míì ní ìtumọ̀ ẹ̀kọ́ àtàtò náà sùn alákúnlé ìtumọ̀ tí ìtumọ̀ ẹ̀yọ kankan náà ní gbogbo ẹ̀ pé o ti gbàgbé tó fi àwọn ìjọba tó dé náà tara ọjọ́ báwọn yóò kí ọmọ ó lè kára àwọn èèyàn kí ní ọmọ ẹ̀dẹ̀ ọlọ́run tó tó kiri ó lé sí ní ó lé ó ìwúrò lé dúró àti kó kó lẹ́ o. fakọ dáyà o fa asùpàpà ìlànà ọ̀sẹ̀ ọlọ́run ní àgbà kọ̀ọ̀kan wọn ya rẹ̀ ó sì wà lẹ́yìn ọwọ́ awọ́ lòun sì sí irú ọmọdé òsì ọlọ́run fọ́bàrà ta òwúrọ̀ òwúrọ̀ ọ̀bẹ pẹ̀lú àlùkò náà ọlọ́run wá gbé ẹ̀yẹ kẹ̀lẹ́kẹ̀lẹ́ dìde yabhafu fil ardi kí n túmọ̀ rẹ̀ ọwọ́ àlọ́ bí kẹ̀lẹ́kẹ̀lẹ́ mi tó kú mọ́ ọ̀já o kẹ̀lẹ́kẹ̀lẹ́ kan ti kú lẹ̀ ẹ̀tọ́lọ̀ wá náwá yìí ọwọ́ akọ ìsí ètò kú lẹ̀ yabhafu fil ardi tí ẹ bá yàn bá àtàfẹ́ àrùn kéèyàn máa fẹsẹ̀ pè báyìí láti fi bo ìkejì rẹ̀ mẹ́lẹ̀ a jẹ́ pé gbogbo ẹnìkẹ́ tó kù bá ikú fún tí wọ́n ọ̀nà míì sí òkú yẹn ọ̀daràn wọ́n sì program rẹ̀ tó lè zero one gbé wọn lágbàáyé wípé wọ́n ní ìná àpà àti ìlú àpà tí ń bẹ lára àwọn mùsùlùmí níbi ọ̀nà ìjẹ̀gbà sí wọ́n sọ òdùn kan tó kù bá ti kú mẹ́ báyìí wọ́n sọ wọ́n fẹ́ jà ìlú náà ní sẹ́jà wọn federal government wọn ní sìn làwọn ẹja ní pàpàpàpàpà wọ́n tó tàpá wọn yẹn padà wọ́n ní ẹ̀yẹ ẹ̀ padà kọ́mẹ́tì lórí rẹ̀ wọ́n sún àwọn kan wọ́n sún tọ̀ lórí rẹ̀ wọ́n sàrọ̀ sọ lórí tó rẹ̀ wọ́n rà kọ bẹ́ẹ̀ mọ́nì rẹ̀ wọ́n kọ bẹ́ẹ̀ tó bá ti fún ní ìgbòkógbó ló báyìí lọ́mà kìí ṣe báyìí yóò fi nù yọrù gbé nù ọkọ rẹ̀ yóò di rẹ̀ yọrù ọ̀fi síbi tó bá da ìgbòkógbó rẹ̀ yọmọ òbẹ́kọ̀ kọ́mọ́nì rẹ̀ bẹ́ẹ̀ wọ́n sún àmì wọ́n bá sọ̀rọ̀ mùsùlùmí táwọn ìgbẹ́lẹ̀ tí wọ́n sì kùn wọ́n sọ àwọn míì tí wọ́n tọ́jọ́ wípé wọ́n ò kún ní wọ́n ò kún fún wọ́n máa lo àwọn ìgbà àwọn kan gbọ́dọ̀ àwọn. wọ́n wá ní àwọn wo ni wọ́n ń fi òkú tó bá kú fi tọ́jú ẹ̀ lórí tí ó sì láyé tí wọ́n sì tí wọ́n sì tí wọ́n sì wẹ́sì ayé. àwọn oníṣẹ́ àgbà bá ń sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ sí ìlú tí sáà ń fi àwọn èèyàn ti ẹ̀ bọ́ ẹja tí ń tàbá èèyàn retí wọ́n ní àwọn tí kejì jẹ́ sòkú wọ́n ní èdèkè sẹ́yìn àmà pé ó wà òkè báyẹn àwọn náà sì bá nǹkan jẹ́ ṣùgbọ́n wọ́n wípé wọn ò wọn ò dé nǹkan bí ọ̀sán fà níbẹ̀ nìkan ni ṣùgbọ́n àwọn tí wọn ò lọ́pọlọ yẹn náà mùsùlùmí àyèmáyé rẹ̀ tó yẹ kó kọ́lé àyèmáyé rẹ̀ ó fi kókó lọ ìgbòho tàbí wọ́n sọ ní fishpond wọ́n máa fi ìjà ẹja wọ́n balẹ̀ jẹ́ ìdẹ̀fẹ́ kó wúlò fún ìdàgbé ẹ̀wọ̀n tọ́lọ̀ sọ́rọ̀ kọ̀ọ̀rọ̀ nìkan wa ajá wípé súnà ọlọ́run ni látòkè sẹ́mà súnà tó ń sàmà wíyà ìlàhíyà òní bá ṣe ń sinà wa ẹ̀yẹ ìwà táyì ń fi ń fi ètè ó ń fi ń bo ìlú ètè bó sì wọ́n ká ah! mo wá ń dà wọ́n látòkè kọ̀ kábàámà lórí pé mo wá kọ̀ ọ̀yà mi mo wá ń dà sẹ́yìn ní burúkú àti ní òkú káàkiri làwọn àgbàlagbà sọ pé ẹni ọba lẹ́ni gbòòrò lọ́wọ́ rẹ̀ ìní ìsọkún ìgbàlódé ẹ̀sẹ̀ àwọn asòtì ẹ̀sìn kú àti ní ìsìn ẹ̀sìn ìmọ̀lẹ́rì ọba lọ́wọ́ ìmọ̀lẹ́rì ọlọ́run ti máa sọ àti ẹ̀mẹ́ ní ájú ìdáyé nítorí ibi ṣe ń wọ ẹni yẹn kí apá kan àfọ àtúbà wọn èdúró lórí pásítọ̀ náà ní pásítọ̀ náà ní ájú ìdáyé nítorí wàhálà tó ti ṣe kó tó rí bí ẹyẹ ṣe padà wà á gbòkejì rẹ̀ ni wọ́n ń kábàámà ìtumọ̀ kan ṣùgbọ́n tùmọ̀ yẹn jìnnà ọ̀rọ̀ tó parí mí àdìrẹ́lẹ̀ torí ìbínú ọlọ́run lórí ìpààyàn lórílẹ̀ ìdí àwọn ọmọ tí ń túbà gẹ́gẹ́ fẹ́ pọ́ìntì yẹn. kàtàkì alábẹ́ Israel ọlọ́run astampu ẹ̀ nínú Taurat astampu ẹ̀ nínú Injil lọ́dọ̀ kìrìyó náà lọ́dọ̀ jíw náà astampu ẹ̀ nínú ẹ̀sìn ànábì náà sariya yi kọ́ máa dọ̀ dọ́gba lọ bẹ́ẹ̀ ana o máa ń kọ́tara nafsan de gbẹ́yìn nafsan aw fasadi fil ardi faka anyama kọ́tara nafsan de ní a láti ìsìn lọ ẹ̀ ń bá ipa yẹn nìkan nípa àbùsí lórí lẹ̀ ìdájọ́ ipa gbogbo ayé ni ọ wà gbé bọ́ọ̀lù. wọ́n máa ń àyà ara ẹ bá sì yí ẹ̀ nìkan faka anyama àyà nafsan de ní a bí ìgbà ó yẹ ojú ẹ̀ lẹ́yìn kí wàá ní sírù ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí táyé bẹ́ẹ̀ mọ̀ yẹn pààyàn pààyàn gbogbo ayé náà rẹ̀ ló tí n bá sì ti mà yàn ní sànú àmì sànú àmì rí ẹ̀mí rí ẹ̀mí gbogbo ayé lọ́dọ̀ ní ọmọ sí kíni o ó ní ọmọ sí ọlọ́dẹ dípò táwọn èyí gbọ́ bá a sì dẹ́gbà tó mú ọ̀ àti wá báyìí asínú ìpìlẹ̀ tó. ẹ bá wá mọ̀ mọ́ pààyàn kí n dàjọ́ rẹ̀ ẹ bá sì pààyàn kí n dàjọ́ rẹ̀ ilá fi wá gbọ́ àwọn àbáyé lórí ẹ̀sìn mọ̀ mọ́sẹ̀yìn àti ẹ̀ tó ṣe pósẹ́sì sẹ̀yún àwọ̀ àmọ́ ìgbé àṣebi tí ìsìláàmù tó pẹ́ lédè òrìlé ṣùgbọ́n bí áwọ̀nà rahman tó bá jọ ẹ̀jọ̀ ààbò abala kan tó ní bá ṣe pẹ̀lú pé ṣé bí wọ́n mọ̀ mọ́ pàdé lé tẹ̀sọ̀ tó bá jẹ́ pé wọ́n wá pààyàn àwọ̀ àrí tírísìsì pé ẹ̀tọ́ pààyàn ní tọ́kànlé fúalà ìlàrí ìyẹn ló bí kọ̀sáàmà tí kọ̀sáàmà fi láwọ́ fún ìdí náà ìwà ìjẹ́ kọ̀ ha ààyè ju eléyìí kò lè bá wà padà sí masara yìí kò lè bá kílíà ìdí náà ìlà ìlà ìlà ìlà ìlà ìlà ìlà alhamdulillah alhamdulillah alladhi akrama bani adam وفضلهم على كثير ممن خلق بل هو اشكره ومجدده وهو